الحمد لله ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا انه من يهده الله فلا مضل ومن يضلل فلا هادي له صالح الفضال حفظه الله تعالى أسألك يا جواب nípa ọ̀rọ̀ ìṣèjọba bàbá mi tí wọ́n sábà yẹ wá pé kò sí ẹtí ìfẹ́ wọ̀nyí kò sí àwíyá rẹ̀ fún ẹ̀jẹ̀ bàtà ọmọ ọ̀rọ̀. àbíjà ẹsẹ̀ kẹta lórí ọ̀nà ọ̀dẹ́bí àgbàta tó ń lórí ẹ̀ tó wá sọ pé òwò pé ojú ọ̀nà ni kò ṣe sí ìfọ̀n. Ìjọba bẹ́ẹ̀ náà ni kò ṣe sí ìfẹ́ kẹta ó ti ọ̀nà àmàlẹ́ tó ló rò pé àgbẹ̀ ojú ọ̀nà tó ṣe sí ìfọ̀n ló wà lórí ẹ̀kọ́ ẹ̀kọ́ òwò ilẹ̀ tó kò ṣe sí ìfẹ́ kẹta fún ẹgbẹ́ ọ̀rọ̀ mú àánú tí wàá tó kọ̀ pé ọ̀dà mẹ́rin àwọn ẹ̀tọ́ fún wa bá ń bẹ̀rù tó kọ̀ tó lára àbí tí wàá tó yẹ tí wàá fi òdodo lẹ̀ tó lè kọ̀ àánú. ẹ̀sìn náà ń pèsè ìròyìn ìlànà náà ti wà wà lọ sọ̀rọ̀ àti tí ma kọ̀ lọ́wọ́ ìdá ìmọ̀sọ̀kọ̀lọ́wọ́ yìí ti ní òdòdó òdòdó láì látara kí ni látara tí wọn ọ̀la rẹ̀ yìí wọn náà ṣe sọ fún àbí ẹ wúlò ẹ ojú ọ̀la rẹ̀ tó fi à tó lẹ́rìí wọ́n ti pa á bí olóògbé ní látara lọ́nà látara tó wọ́n rò lọ́kà ara wọn dá àgbègbè nílé jáde kí ló ń wọ̀ wá nù ní ìfọ̀ kí ni ìfọ̀ wá fi fi rẹ̀ fún ọ̀tọ́fẹ́ yà nù ní òun náà ní pé àkàkùn ah, tó ah, fẹ́ ti bá a káwá bá ń gbé nù bàbá ní ìyẹn ká fi sí nù àbíkó máa sọ fún wa pé àtọ́bájá tó ń dànù ni tẹ wà lẹ́yìn láti tó iná ọ̀yẹ́ kí gbogbo máa já fún yín délé fún yín ọ̀yẹ́ kí gbogbo máa sọ fún yín délé fún yín ọ̀yẹ́ kẹ́ máa ní kẹ́ máa ní kí tẹ́tí tẹ́tí tẹ́tí tẹ́tí tẹ́tí gbogbo àwọn ọmọ yẹn ti ti ṣe tọ́nu ọgbà tí kò fi sọ fáwọn èèyàn ìgbà àwọn ọmọ pé àánú ilé yìí ó sì fi ọ̀nà mọ̀ tí ò bá wá níbẹ̀ yìí àwọn ọba ọba ọba máa sọ àwọn a máa sọ pé àwọn àlùfáà náà ìgbà òsì ń bọ̀lù ibẹ̀ ní àlùfáà ní ara pé ẹ̀yìn tẹ̀ ti sọ̀rọ̀ tẹ̀ ká máa bẹ̀rẹ̀ wọn pé ọlọ́gbà ìgbà àtúntò ọ̀nà ìgbà àtúntò bá ìgbà tó ní lọ́nà tó ní wọ́n ti wọ́n ti gbé àwọn ọ̀rẹ́ ìtúsùn àlẹ́ ìgbà wà wà lọ́wọ́ wọ́n á wò ní mòròmòrò òun náà ló bá wọlé bẹ́ẹ̀ mo rò rẹ́ níta wọ́n lè gbára lé lórí ẹ̀. sẹ́kùn ní sọ́nù ló ń da ayáṣá ìlẹ́kùn mòròmòrò èrò rẹ̀ tó rọ̀ ẹ́ kò lè ti dọ̀ nípa tó ti dàtí á mọ̀. lè ló dá wàtọ̀ láàlá nítorí pé ojú ọ̀nà àmọ̀ tẹ́lẹ̀ mu wàtọ̀ láàlá àti ọ̀nà àmọ̀ tẹ́lẹ̀ mu ọ̀sán ìyá náà mọ̀ lọ́wọ́ ìjọ àtọ̀ á ó ti ká mọ ìdí ìjọ ọ̀nà náà ó sì ká mọ ìdí jẹ́ ojú ọ̀nà àná wàbà ìyá náà wọn lọ sọ́dọ̀ sọ̀rọ̀ wà wà nínú sọ́dọ̀ sọ̀rọ̀ sọ̀dá gẹ́gẹ́ náà ànábi ló dákẹ́ ànábi náà sọ̀rọ̀ yẹ fún akẹ́kọ̀ọ́rẹ́ nínú sọ̀dá ilé ìjọ náà náà lọ ilé ìdí ọ̀nà àná ànábi ní kúlù mẹ́tì ẹ̀sùn ló ń gbogbo àyè wọn pátá wọn wà ìsẹ̀yìn náà tó bá ti jẹ́ àlùmọ́ rẹ̀ ìlà man àbá àyàtọ̀ tó bá ta kúrò ẹ̀tọ́ bá lọ́wọ́ rẹ̀ lẹ́nu. àwọn sàbẹ̀ yẹn wọ́n ní ìyàwó àwọn ìyá àgbà yà rọ̀ tó lọ́wọ́ àwọn sọ́nà àwọn sàbẹ̀ wà lọ́wọ́ àti ìyá sani wà á ta kó òun wà lẹ́nu yà. alẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ́nà máa ń àkọ́ àmì ìyá ọ̀dà sẹ́yìnà ẹ̀ tó bá ti tẹ̀lé mi tó bá ti tẹ̀lé àtúwá ní wàmí àgbọ̀ ní bàbàdà àbà ẹni tí o bá ti wá tẹ̀ láti ní àtẹ̀lé tí wá ti yáka àtẹ̀ ní bàbàdà àbà ìlú ẹgbẹ́ àwọn olùtakù òun fún rẹ̀ ló máa ma ló takù fún òun wá ìjẹ́lẹ̀ àdébẹ́ ọ̀nà kan tí ẹni gbà tí òun dé wá ìjẹ́lẹ̀ òun náà ti yọ tẹ̀lé ìlànà àti ìfọwọ́ wa yóò wọ̀ ìlànà ìfọwọ́ wa yóò sọ́kà ìlànà náà ti bẹ ẹgbẹ́ pé àìtẹ́lé inú ilé mi náà ti fún ẹ̀ lọ́la kù. àìsàn náà la ní sọ̀rọ̀ àwọn àdúgbò mi bẹ tó ṣe pé èyí ti jẹ́ mùsùlùmí àmọ́ yóò mú ẹ̀lẹ́tọ̀ sí kí àtúntò ọ̀gbìn àti àmà tó bá wọ ọ̀gbọ́n tó máa lò rárá. eléyìí wọn náà làwọn ẹ̀rọ mùsùlùmí tó kọ́kọ́ wọn láti fẹ́ fún wọn náà. ní wọn sọ àwọn àjọ náà ọkọ̀ ọ̀gbìn àti wọn wa kí ni wọ́n ti ní àbọ̀nà àgbà ọ̀rọ̀ yìí àbí ti kan àbọ̀pọ̀ kan ti wà ní á tó mi wà jẹ́ náà kò sí àyà àti kí ni ó tẹ̀lé ìlànà lórí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ ìtẹ̀lé ìlànà lórí sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ mi òun ni ká òun náà lè ọ̀dà báyọ̀ ní ẹ̀ka ti fara rẹ̀ ìlànà mi ní ẹ̀ka tẹ̀lé ìwé wúlò ìfọ̀jọ́ ìtẹ̀lé ní ẹ̀ka ẹlòmíì là àbá rẹ sábà rẹ ló òkè kalẹ̀ nínú ọmọ ọmọ àgbẹ̀rẹ̀ ẹlòmíì là ọ̀gá rẹ ẹlòmíì là ṣíwò rẹ ẹlòmíì là òbí rẹ ẹlòmíì là àbábá tẹ̀lé ní ìlú tó wà mọ́ ní orí ìlànà yẹn tí ó wà mọ́ tẹ́sí kí ẹ̀ ló wúrà jọ kàrá yìí àwọn àfihàn tó wù yá yìí tó yẹ kó takò àfihàn sára ní ìwà wà lọ sílá kíkà yìí kó takò àjọ àwọn tàbí àlẹ́bí kó wà àwọn tàbí lẹ̀ nígbà tó ní ìṣẹ̀lẹ̀ àwọn tàbí lẹ̀ kò tẹ́sí bá làwọn àti yọ kọ́ àwọn tàbí kó wà ní sábà wà lóko pé láti ṣe àwọn ṣe nítorí wípé àlẹ́bí kò tẹ́sí wà wà lọ́kàn àti òṣèlú ṣé kò ní wà ní àkọ́wá rẹ̀ wà ní ilé àyè náà òdodo sẹ́yìn mo ti fi à òdodo ti hàn wà ní láàyè àgbà àjọ kan lọ́wọ́ bá ní ọ̀gá lórí ẹ̀. òdodo hàn wọ́n bá òdodo náà mọ̀ sí ẹ̀sìn àtẹ̀sẹ̀ bàbá wà ní ọ̀sán láti òdodo náà. wọ́n bá òdodo náà mọ̀ sí ìlànà àtẹ̀sẹ̀ bàbá wà ní ọ̀sán láti òdodo náà. sòkèlè yìí òdodo kan tó hàn tó jẹ́ pé kò pamọ́ sí ẹni kọ́ọ̀dù. wọ́n dà tó ń takò ìlànà àtẹ̀sẹ̀ wọ́n mọ̀ pé òdodo yìí wọ́n mọ̀ tó lànà lọ́dún sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ àwọn ọ̀dọ́ nígbà yìí ti ṣe jẹ́ pé ojú ọ̀nà sọ̀rọ̀ yà ti ṣe àlọ́ ìsọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ àmọ́ tẹ́ bá nílé ẹ̀ ń tẹ àwọn ọ̀dọ́ tó súnà làwọn ti wọ́n mi ojú ọ̀nà sọ̀rọ̀ làwọn máa wà àwọn ọ̀dọ́ náà kò ní ṣe súnà sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ wà lórí àfi ká pé èèyàn wà lórí ìlànà ànábì lóòótọ́ níbi àdìsọ́fẹ́ àná èèyàn wà lórí ìlànà ànábì níbi ìjọsìn èèyàn wà lórí ìlànà ànábì sọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ ní ẹ̀sìn tó gbèsè ayé wọn láti sọ̀rọ̀ pé àti àti máa ti ń bá bọ̀ máa yé àti máa ti tó tọ̀ bẹ́ẹ̀. ṣẹ́kọ̀ ọ̀sán ìjọba wọn ni wọ́n yọ àkọsílá nínú kẹrẹ nínú àdúgbò rẹ tó tó bá wa mọ̀ ní òun náà ti pé níta ń pè lódodo ó hàn nínú Qur'an ó hàn nínú iṣẹ́ àná sọ̀lá wa lọ sọ̀lá òkúta sọ̀lá ti sọ̀rí ó sì hàn nínú ọ̀nà máa àwọn ẹni ilé wọn ti kọjá lọ. ọ̀pẹ́ ní fún àwọn ọ̀pẹ́ ní wọ́n ta ilé ó jẹ́ pé kò sẹ́ni ìdáná tó ń dú kò jẹ́ kó ń dú ó jẹ́ kó hàn ṣe kò lè tàbí ha òun wọ́n lè àdàkù òsì kò sa kókó bí iṣẹ́ ìyàrá náà ti sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá kò sí ìlú kankan bẹ́ẹ̀. Ànábì sọ̀rọ̀ wà lọ́wọ́ sọ́lá ó fi àwọn sábẹ́ ó fún wálẹ̀ àlànà àjẹ́ bí ó fún wálẹ̀ lórí ojú ọ̀nà tó jẹ́ pé lẹ́yìn ọ̀há wọ̀nà ha rò ha sàwà àgbọ̀tá àtòwú rẹ̀ bá kankan náà lórí kò sí ìgbà kan tó kí òkú yà táwọn sábẹ́ tó o yẹ kó bí àtàwọn náà láwọn bá bá wáyé ní àwọn àmì náà. sẹ́kùn ní kàmá àbàlà lè gbóná mi àgbà mi wá tó gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣẹlẹ̀ táwọn ìjọba tó sọ́jà lọ. làmà bàbá àlẹ́ ìṣẹ̀lẹ̀ àmọ́ nígbà tí ọjọ́ gorí ẹjọ́ nígbà tó ọjọ́ pẹ́ tí kàkà nàbí wọn wáyé ọ̀pọ̀lọpọ̀ àwọn náà tó sọ́jà lọ. bàbá àti ọ̀wá ilé ṣe mọ́tà tó lọ ọjọ́ bá ti ń pẹ́ sí òun náà ní ìdàrúdàpọ̀ tó máa tẹ̀lé sí wọn sí wàlúùdàpọ̀ tó òru ló padà wá sí ni ó dà lù wọn lọ́wọ́ ẹ wà wọn gba ẹni mọ́tà àlẹ́ ìsàlám àwọn èèyàn bí àtàwọn èèyàn tó lọ sá kí ló padà tẹ̀lé sí wọn òru ló padà dà lù wọn lọ́wọ́ náà bàtà tó ìta lọ sá lórí táwọn ọ̀sán àwọn tó tẹ̀ kí ló tẹ̀lé sí wọn òru ló dà lù wọn lọ́wọ́ yìí tó lágbára kó ló dà lù wọn lọ́wọ́ yìí wà tó lè fà ti lè kó tó wọ́n kó ìgbé wa àwọn tí àtàwọn àti wọ́n yí padà àbó yẹ wọ́n tó ti yẹ lọ́kà. Sáà ní wọ́n bá ń sọ̀rọ̀ sábà tó ń fi ọjọ́ wọ́n wá sí ni wọ́n wá rẹ̀ tí wọ́n fi lọ́rọ̀ lọ́rọ̀. Tí ẹ bá yẹ ti lọ́rọ̀ lọ́rọ̀. Tí ẹ bá máa bẹ ọjọ́ lọ́rọ̀ ẹ́ ẹ wà ní ilé ìtura ìdí rẹ̀ ti sà kíní ka ẹ̀ ti sà ibi ọ̀rọ̀ lọ́rọ̀ tó hà nàgbà. Tani wá ẹ̀ ti ìyẹn náà lẹ́sìn àti á àtẹ́fẹ́ ó jẹ́ ìyẹn náà ló ń sọ ọ̀rọ̀ ìtẹ̀gbẹ́ lọ. ìtẹ̀gbẹ́ tó bá jẹ́ ọ̀rọ̀ ọlọ́run kò ní jẹ́ ẹ̀sìn new edition kẹwàá tó fi lọ́dọ̀ ọdún nípa ìtàn new testament ìtàn ní níta ìtàn ní roman níta ìtàn ní eighty lọ́rọ̀ náà kan náà ṣe bá lọ́dún kan náà lọ́dún náà fi ná sáà lọ́dún náà lọ́wọ́ àti ìtàn náà lọ́wọ́ fi bá ṣe eighty ti rọ́bà sáà lọ́dún náà lọ́dún náà lọ́dún náà tọ́lá lórí nígbà tó yẹ kí ti àwọn bá ṣe ti ti tẹ̀lé báyìí táwọn ní káàkiri náà ló gbogbo ẹ̀ wá nígbà tó fi wá bí ẹ̀ tó káàdì gbogbo yà wọn pàtà lálùkù àmì àbá àti lálùkù àmì láti tẹ̀lé mọ́tà wá tà wọ́n kọ́ ẹ̀ díẹ̀ tó káàkiri ti tẹ̀lé káàkiri ti yá àlẹ́ tó kú mọ́tà bí wá tà wọ́n bí wá tà wọ́n alẹ́ tó bá wà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ ń bọ́ náà ti fi yẹtù àbí ìjìlá rẹ̀ ní ìjìlá rẹ̀ ní kọ́ta wà tà ó kọ́ra àpọ̀ ẹ̀dí wa tó alẹ́ wa kú ní tìí tó gabi àmúlọ bí wà tà ó kọ́ra àti yẹtù àwọn ẹ̀dí wa kú bẹ́ẹ̀ ẹ̀dí wa lọ́wọ́ sábà ní wa kú ní tìí àlùfáà ní káwọn òun náà wá lọ́wọ́ àlè ní ẹ̀sìn nípa ní ẹ̀sìn àlè kó àti àwọn ọ̀dọ́ àlejò àti bíbí lọ́tọ̀ àlejò àti káyì lọ́tọ̀ àlejò ìhókè àkùrà lọ́tọ̀ àlejò àfẹ́ká àkùrà lọ́tọ̀ àlejò ìṣẹ́ àkùrà láàrin ìyọ̀kan náà gbogbo òmùmí àgbáyé gbogbo kọ́ńtínẹ̀tì tó bẹ̀rẹ̀ ayé tẹ̀ bá dé bẹ́ẹ̀ ìgbésẹ̀ bá sábà dé ìwádìí ọ̀rẹ́ náà wọ́n wá sí ìtumọ̀ wọ́n lè tu sí ọ̀la ẹja ńlẹ̀ yorùbá kí wọ́n lè tún dé lé títí káàkiri lágbàáyé láti tún yìí láti kó bàbá wọn ní láti gbọ́ yìí. àmọ́ títí àgbà rẹ̀ gba níbẹ̀ àgbà rẹ̀ gba ní. wọ́n lọ máa bàbá mi ìlú láti fi fi àpò àgbà ọlọ́run sọ àti ìlú. kí n lọ báyìí àìmọye ti tẹ́ lọ lórí tálẹ̀ wọ́n wá kọ́ bí àlejò ara wọn kò tẹ̀ dá wọ́n rò pé àní máa bá kàlí wọ́n wá yọ ìfúnkó láàrin. èwe ìfúnkó láàrin ló ń sìn ìtumọ̀ yóò kọ́ tẹ̀ ìdìbò ti pọ̀ sí láàrin wọn wà yọ kúrò bẹ́ẹ̀ wọn wà pé ìdìbò àná ẹni pọ̀ wọn àfọkà ní sáà wọn pàtó lọ́fẹ̀ẹ́ lẹ́yìn bá wọn lẹ́yìn pàtó àná ìdìbò tó bẹ̀ wọn ti sáà wà. ilé ìdí ìdìbò máa tẹ́tí mẹ́ta ilé ọ̀run tó bá ti mọ̀ lé àwọn mùsùlùmí lọ́wọ́ wọn ti tó àyè tó lọ́wọ́ wọn ti báyìí wọn ti tó jáde báyìí wọn tó ẹnu tó bá ti wọn àbúrò báyìí báyìí الكتاب والسنة محفوظات من التعليم والتقليد ẹ̀rí àdúrà nàbí sọ̀láwà àlẹ́ ọ̀sọ́lá mi òdodo sẹ́yìn yóò máa fi àná ẹ̀dùn ọ̀rọ̀ kọ́dà báwọn kan bá fẹ́ lọ ìlú báwọn ìlú yìí tó ti di àná yìí òun náà làwọn ọmọ tó fi àṣùhà ṣùhà ìlú ẹ̀dùn ọ̀rọ̀ kó lè fi ẹ̀dùn ọ̀rọ̀ bí àwọn oníṣẹ́ àná bí àtúntò wọn wà láwọn ọmọ ìyá tó tẹ ìrújú ni ètè wọn àti ọmọ àwọn òbí wálé ní ti sábàbí owó ní ìtàbátúrá ìtàbátúrá yìí bí àwọn òbí tó máa ń wájú ọ̀rọ̀ mọ́lẹ́ yìí bí àwọn òbí tó máa ń wájú ọ̀rọ̀ kájọ wà lọ́kàjọ máa tàbí dáàbò àbọ̀ bí àwọn òbí tó máa ń wájú kájọ ìyá òkú bí àtúntò òbí wa kí òbí wọn òbí wa ìṣèkọ́lọ́ ní káṣáṣá àwọn òbí wa láti ìwádìí káwọn ẹ̀dá láti òlé ìyàtọ̀ wà láàrin àdúgbò lè tó àti pé kò sí ìdá ọ̀rẹ́ ẹ̀sùn àmì kò sẹ́yìn kò tún sùn nípa tó bá dòwe tó tó gbogbo àwọn àti ìlú tó wà èwú àwọn tó tó wà ní ìdílé ìwà wọn tó wọn bẹ àdúrà náà àdúrà náà òwe gbogbo tẹ ẹ ti tẹ ẹ ti tó gbà tẹbi tó tó gbà náà àdúrà náà tẹ wọn láti òwe tó èwú àwọn àti ìlú tó yẹ pé tí o fẹ́ ló ní ti tó ada wá pé àjọ àti àkókò ìdáná wà fún àwọn ọ̀tá alákọ̀ọ́ pé wọ́n rọ́ọ̀bì àmọ́ dàbà ọ̀fà yá ìsọ̀mìlá àjọ àti wọ́n ti fún àwọn òbí rẹ̀ wọ́n sábà sọ pé rọ́ọ̀bì àmọ́ ìrẹ̀lẹ̀ àkàrà ìkẹ́ àwọn méjèèjì dàbà ọ̀fà yá ní ìsọ̀mìlá gẹ́gẹ́ bá àti ìsìnkẹ́ ìsọ̀mìlá ìsọ̀mìlá ìsọ̀mìlá nípa àwọn ọmọ òde tó lẹ́yìn náà ti يقولون ربنا اغفر لنا ولنا يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان عباد الله في إجراء قريبا قريبا وما يعرف زواجها بالإيمان فضلا àdúrà wọn kó kó kó sí àgbàdo lélẹ̀ àmọ́ káwá éjì àyíká káfí éjì ọjọ́ ọjọ́ kan káfí éjì ọjọ́ kan pé àtò yóò àtò ní àlàmúṣe àpapọ̀ àdúrà tó kù lélẹ̀ òun gangan ní àhánú nìyíra òun náà ní sàfà ìpè òsínú ẹ̀sìn ìgbà mi. so ọlọ́dẹ bá ti wà mẹ́sì lẹ́yìn náà wọ́n ti yàn wọ́n ìdáàbò wá ní ọ̀túnàtọ̀ ọ̀tún ní bí wọ́n kó kó sàlẹ̀. àdìkùrá àti súnà àdìkùrá tí àwọn ẹni ìfọyín kọjá àwọn tó wá lọ sí tó bá wà bẹ́ẹ̀ ọ̀rọ̀ kò dáhùn. sẹ́yìn màá ní àgbẹ̀wò wọlé àbí àbíyá àbí ànáyà àbí ànáyà ìdíwọ̀ àwọn ọlọ́dà bẹ́ẹ̀ káwá kọ́ra wájú ọ̀gbẹ́jọ́ ẹ̀sìn àgbà gbogbo wọn yọ kakó kakó rẹ̀ ṣe ti olóko ẹ̀ káwá ti olóko àdúgbò wọn olóko kọ́ wáyé wọn ti gbàgbé àyèkú nípa péjọ pẹ̀lú ẹ̀ àgbà àdáni alàpà pẹ̀lú kó kó omi ti tẹ̀sí náà ti àwẹ̀ wọn wà lọ sí pẹ̀lú fún wa ní ìsìn àmì wọn lọ sí tẹ̀sí pẹ̀lú fún wa nígbà tó ti àwẹ̀ wọn. sùpàmù wa dáná táwọn ẹ̀sọ́ láàrin pé òkúkú àti àti àwọ̀ ẹ bá kọjá kó omi ti tẹ̀sí náà ní tẹ̀lé ní ìwà ẹ̀yìn wọn ti àwọn ìyàwó ìlú ti máa pa àwọn olùwà ìlú ti máa wọlé wọlé ní ọmọ òbí náà ìgbà tó ti fi ní ẹ̀ ń tó lórí ẹni tó lọ. ìyàtọ̀ aláàbẹ̀ ìṣẹ̀lẹ̀ ìsìlám ní wọn tàbí àkókò yẹn tó àmà èyí ti pẹ̀lú ẹni lọ́nà tó bá yàrá tó bá wà lọ sílámù tó ìta ti lọ kó yà dé àkókò tó ti hà. ó máa ní bàbá àárín ó sì ẹ̀sọ́ sílá مع الله من التعريف والتأكيد الله سبحانه وتعالى سبحانه يقول الكواكب ما يفعلها الكواكب ما يفعلها أن يجعلوا أو أن تبقى وكم كواكب الله سبحانه وتعالى سبحانه وتعالى وليس لأحد عذر حينئذ واسع كأن تقول يزيد كمان ẹni kaba ọsẹ ẹsẹ ẹsẹ ti sama kurani suna ẹni kilo wa ló sọ kò ní tẹ́lẹ̀ kilo wa ló sọ kilo ló sọ tó fi gbọ́dọ̀ lọ kilo wa ló sọ tó fi bá òwò lọ sí tó fi lóru fún ọ̀la àná mi tí wọ́n lọ́ọ́ lọ́ọ́ lọ́ọ́ fi tẹ̀lé fún ọ̀la àná kó lóko lọ́ọ́ kó kó kó lórí tí kò á ní ti bẹ̀rẹ̀ tó fíà tí sún àná tó bá wà lọ sọ́kà tó hàn ó ti àti kálí kò tó a ṣe wá sọ́ọ̀tì ọ̀gá wọ́n tún á sọ́ọ́ ṣe ọ̀rùn mú bàbá gbóyè ẹ̀ tó mú wọ́n yà wọ́n lọ́ọ́ bá bàbá á ti sọ́ọ́ pé bàbá gbóyè ẹ̀ tó mú ibi wọ́n ti sàlàyé gbogbo àlámọ̀ ìbàdàn pátá ọ̀gbóyè náà ọ̀gbóyè náà ti mú gbogbo àlámọ̀ yẹn ti pátá pátá òun ni wọ́n ti sàlàyé kò sí kàtà bẹ́ẹ̀ ló wà lórí wọn ní ọkọ̀ àti ọba sàlàyé kàmí tó àwọn tó kọjá ẹnu wọn tí wọ́n ti sàlàyé fa òun láti wọn kéde òun lọ́la wà lọ́wọ́ sọ fúnra wa òun yà tó fúnra wa ní ọ̀rọ̀ náà wà láti tó àti tẹ́tẹ́ náà èyí sẹ́ni kẹ́kẹ́ sẹ́ni wọn tó rí ìjọba tó yá tó báyìí tó báyìí èyí bá mi tó ọ̀rọ̀ yòówí kọ́ ọ̀rọ̀ kọ̀ọ̀kọ́ ẹ máa ti káyé láti kọ́lé láti ti láti sàwọ̀ ẹni máa lọ́kọ́lọ́ sí ọba àkọ́lé rẹ̀ tó tó máa bá ti lẹ́yẹ̀ lẹ́yìn àmọ́ rẹ̀ ti kọ̀kọ̀lọ́ lẹ̀ bẹ́ẹ̀ máa tẹ̀lé ìtọ́jú wa látọ̀dọ̀ àwọn ọ̀sán àti ọ̀sán aláàtọ̀dọ̀ àwọn ọ̀sán àti ọ̀sán ṣé wàá sọ̀rọ̀ sọ̀rọ̀ ní àm wọ́n ní bẹ́ẹ̀ ni ọ̀dùnkún yẹn ti gbogbo wọ́n ti sàlàyé gbogbo àlámọ̀ yẹn láti náà dágbé làbá ṣùgbọ́n ó kàn ní bùkátà tí a kàn ti wá ní ipa rẹ̀ àlàyé ti wá ní ọ̀rẹ́ rẹ̀ níta ní ìdílé náà ti ń dájú kámẹ́tò kò dé kámẹ́tò kò dé tábàtì kíkọ́ òun náà kámọ̀ òkú tó bá fi wá kalẹ̀ lórí ká bá wa tó ń ṣe ìlànà ìjẹ́ sí a ní bùkátà ti káàdì fún ìlà àgbà ọ̀yẹ́dì àtọ́lá láti wà ká wá òdodo káàkiri gbogbo àlàfẹ́ àbọ̀wọ̀ wa káàkiri ìyá yẹn tà á sàmì ìta àwọn olóògbà wa wọn náà ti kẹ́kọ̀ọ́ wọn náà nìkan ni ó kẹ́kọ̀ọ́ kó lọ kẹ́kọ̀ọ́ ẹ̀sìn láti máa fi láti fi wá òdodo káàkiri wọ̀nyẹ̀ sábà kọ òun kó ti lọ wá àgbọ̀yé ẹ̀sìn kó kẹ́kọ̀ọ́ orí fún fẹ́ mọ́nyà kó má kẹ́kọ̀ọ́ orí pé a ah, ìgbà tó wáyé ti àbá ti wáyé ó máa ti lágbájá wọ́n máa tẹ̀kọ́ nítorí tó fẹ́ pé ìyàjọ wọ́n máa tẹ̀kọ́ nítorí pé a àgbà parí tó ní ìyá wa bẹ̀rẹ̀ sí àwọn àdúgbò ajálà yìí wọ́n máa tẹ̀kọ́ nítorí kàkà mí àti tó tó kíni àti tó pé òun náà fẹ́ láti orí ẹ̀sìn láti máa tẹ̀sùn rẹ̀ láti máa fi ẹ̀sìn yá wọn. bọ̀yá àbúdá ẹ̀ ná àgbègbè náà ẹ̀yẹ́ máa wá lọ lè pẹ́ ẹ̀kọ́ ẹ̀ má kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ara rẹ̀ ẹ́ ẹlòmíràn má kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ara rẹ̀ ẹ́ òun náà ló máa tóbi òun náà ló máa gbọ́ ọyẹ fúnra rẹ̀ àgbọ̀ yìí kò ní tẹ̀lé nítorí wà lákọ̀ọ́lẹ̀ òun náà wà á lọ́dọ̀ aká ìjẹ tó èèyàn gbọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ ara rẹ̀ ṣé kò ní àwọn àmì sí ìṣẹ́ tó hà ní àbúkọ́ máa máa lọ́dọ̀ kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àwọn ọdún jẹ ní àwọn aláìmọ̀ká bí jẹ lọ́dọ̀ àwọn aláìmọ̀ká bí jẹ ọ̀bọ̀n kọ́ lọ́kọ̀ọ́kọ́ ẹ ẹtọ wọn náà fọlẹ fún aláìmọta ni kótó àmọ́ lówó jẹ kótó àmọ́ lówó jẹ kọ lọ́dọ̀ ẹtì oúnjẹ aláìmọta tó eléyìí kò lẹkọ. àwọn ìgbà àjẹ àbáwọn tí wọn sọ ara wọn dàgbà tí wò ní mà nípa ọ̀rẹ́ wọn wá sí bí àpá wọn múra bí àpá àwọn ọmọ ọwọ́ bí àpá wọn máa rìn bí àpá gbogbo nǹkan wọn wọn bá wọn sí wọn fara wọn sí mímà tòlú àwọn eléyìí nígbà wọn tẹ wọn kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ wọn àwọn ọmọ ẹ̀kọ́ tó tó àbí kẹ́kọ̀ọ́ àwọn ẹlẹ́yìn kẹ́kọ̀ọ́ ní tíra yà í máa kà fà mí òkè mi fúnra mi í máa kà fà mí gbọ́ yé tó eléyìí ní kẹ́kọ̀ọ́ ẹ̀sìn bẹ́ẹ̀ bàbá àwọn ọmọ yìí máa ń hàrì bẹ́ẹ̀ pé yóò lọ gba ìgbà lọ́dọ̀ àwọn onímọ̀ ni àwọn tó bá jẹ́ àbá àti onímọ̀ yóò lọ kọ́ ìgbà lọ́dọ̀ wọn yà á hàrà ìmọ̀ tó ń bá tẹ̀ sí yòó ìtàlá kọ́ àdìgbà náà èèyàn máa ń gbà látọ̀dọ̀ àwọn onímọ̀ ni wà èyí ó lọlé kọ́ ni yóò sì ti gbẹ̀rẹ̀ àwọn ọmọ nínú ẹ̀ wàlẹ́ ìtàgé àkàtúntò rẹ̀ tó tó kí sí máa lọ mú àti àkàrẹ̀ ẹ̀ ń bí àkàtúntò àti àkókò lé gbogbo ẹ̀ láì fi nígbà tí bọ́lá bá ń sọ̀rọ̀ ara o èyí ó tó kọ́ ẹ̀kọ́ ni ẹ̀ ẹ̀kọ́ lọ́dọ̀ àwọn onímọ̀ àlùkò tó hiya adawatu kakawatu ilẹ̀ iṣẹ́ lásán ní kíra jẹ́ tẹ̀ ẹ̀mí kíra tẹ̀ ẹ̀mí iṣẹ́ lásán ní tàbẹ́ lò fún mi máa yóò tún tọ́jú ìmọ̀ mọ́lẹ̀ ìmọ̀ mi yóò kọ́ ni iṣẹ́ tí wàá lò tó jẹ́ mọ́ òun kíra ìjọba tó wá kọ́ tó bá ti yé òun náà ní kó àti kíra ló ti kiri òun náà ló ti kiri àmọ́ mi fún akọ́kọ́ kíra mi olùmọ̀ ti kiri olùmọ̀ kà òun ti wà náà ni àdàwà tó kọ́ irinṣẹ́ náà nígbà wọn irinṣẹ́ ìwádìí tó jẹ́ pé àwọn apáṣọ àti àwọn ó sàlàyé ẹ̀sìn kò sọ wẹ́ẹ́ pọ̀ láti fún owó bí ayé o ìgbà tí ń sọ yóò ìdájọ́ tó ní o àwọn onímọ̀ yóò sàlàyé ẹ̀ wàá mọ òṣùlù ìlà káàkó àmọ́ ẹ̀ kéèyàn ó mọ kéèyàn wá mọ òdodo kéèyàn ó débi òdodo yìí bàhádà yóò máa ló àlè ẹ̀yìn òdodo yìí náà àmọ́ gbà alákòóso àwọn onímọ̀ ni àwọn tó sàlàyé sọ pé lè àwọn tí wọ́n nínú ẹ̀ka rẹ̀ wọ́n yóò wá àyàn ẹ̀yà sì máa gbàgbà wọ́n yá máa gbàgbà wá rẹ̀ wọ́n alábàtà àwọn onímọ̀ ẹ̀ wọ́n yóò wá àyàn kálá sàn àǹtẹ̀rẹ̀ àwọn tí wọ́n délé wọ́n máa gbọ́ alábàtà àwọn síwájú tọ́ba náà apá mi àwọn tí wọ́n lọ apá mi wọ́n ti lọ lọ ìlọ́wọ́ ti ní apá mi lọ lọ́sọ̀rọ̀ àwọn tí wọ́n lọ apá mi síwájú ẹ̀ ṣe wọ́n bá lù fún ba ìgbà yẹn wá ní kí ìgbà lọ́dọ̀ àfẹ́ sọ̀rọ̀ àwọn ọ̀sán tí wọ́n ti kọ́ ọmọ lọ́dẹ̀ ìgbàlẹ̀ ọ̀rọ̀ ṣèkọ́nà ṣèkò ṣèkọ́nà làbá yìí tí wọ́n ti kọ́ ọmọ lọ́dẹ̀ ìgbàlẹ̀ ọ̀rọ̀ ṣèkọ́nà ní ṣèkọ́nà ló pọ̀ tó àwọn yẹn ní ní gbọ́dọ̀ bẹ́ẹ̀ ní á àwọn àwọn olùkọ́ àwọn àwọn máa fi wọ́n àwọn sábà àlejò kẹ́kọ̀ọ́ lọ́dọ̀ àlejò sọ̀rọ̀ àwọn àlejò sọ̀rọ̀ àwọn sábà àlejò ìdòwò sílé àwọn aláà nípa tẹ àwọn sábà ti sùn lé báyìí àwọn àwọn àyè wọ́n lè tí o bá ti ẹ tí o bá wá ìdòwò àlejò tí o bá ti dára yóò tún wá jọ́dá àwọn sábà bẹ̀rẹ̀ bí a kẹ́kẹ́ àti àlejò sọ̀rọ̀ báyìí nítorí káwọn wà àti ìdòwò àlejò subala sila tó bá ti wa ẹni mo wà yá òní lé kéwù ti wà nílé òun náà kéle kéwù kò náà ló mọ̀ ọ́ tó ìwé lẹ́yìn ọ̀nà àti ẹ̀mí ni ṣe kọ́ ọ̀nà ẹtọ́ wa bá ọ̀nà bẹ́ẹ̀ tó wà lọ́wọ́ nínú ọ̀sán ẹ̀ ẹ̀ tó wọn òye balance ẹ̀ ẹ̀ ṣe kàtàkì wọn wà sí ẹ̀ ti ṣe ojú wọn ṣe ọ̀rọ̀ sísọ wọn oníjọ ìrìn tí wọn ẹ̀ yóò máa máa dọ̀ sí yóò máa lè dọ̀ sí káàkiri ẹ̀dí bá mi tó ẹlòmíì ẹ̀ ní bí wọn tó gbà mí yóò tọ̀ tó balance gbà kò ní tọ̀ tó balance ìwé lè yí tó fà á tó mi ní sòwòrìyàn lọ bẹ ẹgbẹ kẹ́kọ̀ọ́ láti lọ sí pé àwọn òkè lọlọ lágbájá tó báyìí tó báyìí sòwòrìyàn máa kẹ́kọ̀ọ́ yìí ẹni tí wàá kẹ́kọ̀ọ́ mi kankan nínú àwọn ti máa yá àwọn òkè lọlọ yìí kankan ẹgbẹ àwọn òkè lọlọ ṣèkọọ yìí òkè lọlọ yìí lọlọ òkè lọlọ ṣèkọọ yìí èyí kọ èyí kọ òwúrọ̀ lọ ṣèkọọ ìbàjẹ́ ṣèkọọ ní kọ́ yìí èyí kọ nàmọ́ lọ ṣèkọọ ọ̀nà àlùkò lọ ṣèkọọ sí ẹ̀dùbà tó ah, wà lọ pé á tó wà ìlú tó ti owó tó wà bẹ́ẹ̀. tó sẹ́kù ní ọ̀rọ̀ owó wàtàlà tó ti lókè ẹ̀dùn wọ̀tá àjọ. ìpè ọ̀rọ̀ tí sọ̀rọ̀ bá ń sọ ìpè àwùjáre o ti fẹsẹ̀ múlẹ̀ lórí kálukú wa. wà wọ́tà àjọ ìṣòro ẹ̀sìn ìdíje òjẹ́ sí ìfẹ́ kọ̀ọ̀tù ọmọ kékeré yìí àbágbàlagbà yìí kò sí ẹsẹ̀ ìdìbò lórí ìjọba tó wá sílẹ̀ bẹ́ẹ̀ ní tòsí kò sí ẹsẹ̀ ìdìbò lórí ìjọba tí èsẹ̀ tí wọ́n ti ẹsẹ̀ ìpìlẹ̀ sí bàhádà sí inú sọ̀rọ̀ lọ́wọ́ tó tẹ̀sí mi àwọn tó hàn wọ́n tààlà ti sọ fún wa ó ti fi sọ ó ti sọ ẹ̀sìn fún wa kò ìjọba tó fi bẹ́ẹ̀ sọ̀rọ̀ lọ́wọ́ tààlà Allah subhanahu wa ta'ala ti sọ kó ní kí wọ́n wá ní ìmọ̀ ìpadà àbí ọ̀sọ̀rọ̀ lápòwá àdìmá olórí bá ti tó hàn tó gbé yàn làálà sàmì yìí kò sí ìlú ẹ̀ka bẹ́ẹ̀ bèbí náà ní àdìmọ̀ nípa àdìkọ́ eléyìí tí òsì lọ́dọ̀ àwọn ọ̀dọ́ ló ti kọjá lọ kò kí àlọ́ máa lójú ọ̀yìnà alámà tọ́lá alẹ́ nígbà tí ọjọ́ ti gbé ọjọ́ fún wa hárọ̀kù òkúta fún wọ́n ṣe ti síra wọn wọ́n yẹ kó ha wọ́n bá jẹun ha wọ́n yí padà wọ́n fi sàmì pàrọ̀ pàṣẹ bàtà àkó wọ́n kọ̀ bó ṣe ti pé òṣèlú ti ti ní ó bá dà ìfọ̀n wọn lọ́wọ́ wọ́n ká sí ya ó wá parí ó pamá díẹ̀ díẹ̀ ni máa bẹ̀rẹ̀ òdodo ọkọ̀ dàrú máa ti jẹ́ irọ́ ní ìlú dàrú papọ̀ ká wọn ẹ mọ̀ kó òdodo bẹ̀rẹ̀ lóòótọ́ àmọ́ dàrú papọ̀ mọ́rọ́ wàhálà ló dà fún wọn. máa tó padà wá yá wọ́n ká sí ya òdodo ọlọ́dọ́ padà wá parí ó wá pamá kí wọ́n wá òdodo máa ti jẹ́ pé wọ́n wá ní ojú ọ̀nà àná tó eléyìí wọ́n náà ní àlàyé tó wà lọ́dọ̀

àbí tó fẹ́ ẹgbẹ́ kíní kàláyé ní kàlẹ́ wákàtí láyé òlẹ́kọ̀ wọ̀ ló tẹ̀ tí o rò pé súnà náà sọ̀ láwa lọ sí láàmì òde omi òde omi ẹgbẹ́ òde tó bá ṣe súnà ní ìtòkè náà ti tẹ àìmọye àwọn súnà tó kọlẹ̀ sani káàkiri tí o rí tẹ́lẹ̀ ní lórí tó ṣe súnà tó tẹ̀ láàmì òde omi òde tẹ̀ tó súnà ní wàá tẹ̀ tó orí tẹ̀ ẹgbẹ́ òde tó bá ṣe súnà ní ti láyé òun lè má ra ti òsè ìdáhùn náà òbí òsè súnà tó lọ sí gbogbo alábàámu àdéhùn súnà lẹ́yìn tó bá wà lọ síta kò lè jẹ́ òkùnfà ìfàsẹ́yìn fún yàn kò lè jẹ́ òkùnfà burú fún yàn kò lè jẹ́ òkùnfà tó yọ orí láyé fún yàn tó àyà tí ẹ bá ti fi tí ẹ bá ti lọ ìlú àyà tí ẹ bá ti bá tẹ̀ ìlú tí ẹ bá tẹ̀ dára lẹ́yìn tó bá wà lọ síta yóò jẹ́ òkùnfà ìfọ̀kàbà Allah subhanahu wa ta'ala sọ pé àlejò àbájá ولم يمسكوا إيمانا بظلم أولئك لهم الأمن وهم مهتدون ولا أعتقد أن تعبدوا ولم يمسكوا إيمانا بظلم وهو أبو كتاب وما يدعوا لهم موقع يتفقنا موقع تنفقنا إلا إن شاء الله سبحانه وتعالى أولئك لهم الأمن أولا يقول فقبلك لهم الأمن يفقبلك تأخذ فقبلك تقول فقبلك èso èso yóò fi máa lọ́pẹ́tẹ́ èso yóò kọ́lé èso yóò lásọ òní sáfù ìfọ̀kàbalẹ̀ kọ́ ìfọ̀kàbalẹ̀ láàtọ̀ inú ẹ̀ ní ma wá. àwọn ọ̀rẹ́ yìí àwọn tó wọ́n ti fọ̀kàbalẹ̀ láyé tá a wá mí mo ní ní padà kankan wọ́n àti ọ̀bá yìí jẹ́ fọ̀kàbalẹ̀ náà wà wọ́n àti ọ̀bá yìí náà wọ́n àti ọ̀bá yìí náà fọ̀kàbalẹ̀ nígbà tí ìgbà kọ̀ bá ti ṣe ìgbà gbọ́. irú àwọn ọkọ̀ òkú pẹ̀lú àwọn náà wọ́n ti wà lójú ọ̀nà àwọn ni wọ́n mọ̀nà ẹ̀kọ́ kàlẹ́ ti ti balẹ̀ kú òun ti bá nàbí òkú ti ti ayé lóró tí o ti ta yẹ lọ́la ọkà ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ balẹ̀ àwọn tàbí kọ́ lọ́la ní sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ sọ̀rọ̀ ìgbà pamọ́ ní òtún pẹ̀lú ara ní ìwà ayé àtọwọ̀ ní òtún pẹ̀lú ara àwọn tàbí àtàkà ti sábọ̀ bẹ́ẹ̀ òtún táwọn débi pé ẹ̀rí òkú àwọn tàbí àtàkà ìlú òní ló fún mi lásọ àtúwò mi sí aṣọ òní lókè òní lélẹ̀ tẹ́lá lẹ́lẹ́bi gbó látòkè láì ẹsẹ̀ ìlú yọlẹ̀ tẹ́lá lẹ́lẹ́bi gbó ní tó ti bá a lé kó o tó lè kàn ìta rẹ kó o tó lè kàn lọ lè ti sàmì kó o tó lè kàn máa lọ lè ronú pé àbẹ́ ti ta tẹ́lẹ̀sì yìí òun ni wọ́n kó ìgbà báyìí ní ìmọ̀ tẹ̀lé àná fẹ́ sọ̀lá wà ní sálá náà ní ìmọ̀ bá dán fún yà àbí sọ̀lá yọ fún yà èyí ronú pé àbí sọ̀lá ti wá sí ìdí àyè gbogbo ọkọ̀ sí ti rárá o sọ̀rọ̀ sọ̀rọ̀ àlọ́ ìdájọ́ ti tán tó lè gbàgbà rẹ̀ òṣìṣẹ́ tó fẹ́ ti tó fẹ́ ti orí ẹ̀kọ́ kò lè bá tó yóò ti kàn ọ́ lẹ́yìn tí òṣìṣẹ́ gan-an ti dé fún abẹ́rẹ́ ìdájọ́ ti àbí ọlọ́run sùhánù wọn tààlà kó tẹ̀sí wáyé nílẹ̀ àti sọ̀rọ̀ àwọn ọ̀sán ó ní káwọn òkú olórí owó ti ká nípa tẹ̀lé ó ní káwọn ìbàjẹ́ ìbàjẹ́ ó sì fún àwọn ọmọ àgbà láti máa nìyẹn sí náà wọlé ìgbà ìṣòro lọ́dọ̀ àrí àwọn ọ̀sán wọn wà láti

nípa lẹ́yìn nípa lẹ́yìn sábà pé àwọn tí wọ́n gbà yìí pé wọ́n pa lẹ́yìn sábà òṣìbá yìí àwọn tó gbà nígbà tí sábà wọ́n ti sábà pé wọ́n ní àwọn ọmọ wa lè gbà yìí nínú àwọn tó ń jẹ́ àwọn aṣọwà yìí tó àwọn tó ń jẹ́ àwọn sábà tó aṣọwà yìí àwọn náà pè ní àwọn ni wọ́n ti ṣe àwọn sábà nígbà lẹ́yìn tó aṣọwà yìí náà fi àwọn tó àwọn sọ́wọ́ àti ìṣ gbà yẹn wọ́n gbà sí àdájọ́ yẹn sá ànábì ọlọ́run wọn ni wọ́n pa wọn. ìgbà tí wọ́n pa wọn yìí wọ́n pa wọn sá àwọn yìí kú àwọn tó wá sọ sí ilé àwọn sọ sí àdájọ́ yẹn sá pépé òun ni ọlọ́run òun ni ọlọ́run. pé ilé wọn ṣe ìdájọ́ àwọn tó wá sí ìgbà yẹn ẹgbẹ́ ìgbà tó pa ọmọ àti ọgbà tó ní ìdílé ìdájọ́ àkọ́kọ́ náà irú ọ̀rọ̀ yìí sábà lọ́wọ́ wọn wọ́n tó ṣe tó ṣe pé àtàkàtà wọn tó ṣe tó lé ìgbà náà so àwọn tó ń kalẹ̀ àtìsọ̀rọ̀ ìyá ìtẹ̀síkẹ́ kí náà fẹ́ àtìsọ̀rọ̀ ìyá òun ni àwọn àtúntò pé àwọn àtìsọ̀rọ̀ yìí àwọn náà máa ń sọ àwọn àtìsọ̀rọ̀ yìí máa ń sọ fún àwọn ẹ̀ẹ́dẹ́gbọ̀n máa ń sọ pé àwọn tàbí àwọn àgbọ̀ nínú àwọn tó bá ti so ìtàn yìí mẹ́ta ló gẹ́gẹ́ bí ìlànà mẹ́tò bá wà lọ́la ìdámí bẹ tó jẹ́ pé àlùkò á ń dẹ́gbẹ́ fún àwa fúnra rẹ̀ yóò ti pè é yọ yóò pè é yọ bí á yọ wọn wà tó ìdámí bẹ tẹ̀lé fún wọn sọ ara àlùkò á lè tó pé òwò ni ìdámí wọn bẹ tó jẹ́ pé àlejò pé òdodo ní àbẹ̀rọ̀ gbogbo náà wá ní ọmọ tá a máa gbà lóko rẹ̀ ẹ̀rí ìgbà gbà tó ti lẹ̀ fún àwọn ìsìn àti bàbá òdodo ní lábàrá kékeré látara pé àárín náà ti fi ìdáyà lè wà. Ìjọba yìí kápọ̀ àyè bá takò àgbọ̀ òfin àgbọ̀ ọ̀gá. Ẹlẹ́sẹ̀ ìtàkùn wa jẹ́ pé bóyá àwọn olùdókòwò abẹ́ ìtàn ìsọ̀tàn abẹ́ pé oníkà tó sàn ti kú àhàlẹ̀ ìdá wàlá tó sàn ti kú. Àlejò ẹ má pè wọn ẹ má gbọ́ ọ̀rọ̀ wọn lóru ẹ̀sìn má ti fi ẹ̀sìn má gbà ọ̀rọ̀ wọn ní ẹ má pè yẹn wọn ẹ̀sìn má lọ. So ẹ̀ ẹ̀ má ti nítorí kí ni ti ṣe àwọn padà ó lè jẹ́ pé kí wọ́n sọ mílíkì bóyá òdodo bóyá irọ́ni ẹ̀dínwá ẹ̀yìn wá gbá lódodo ẹ̀rù bóyá wà lóde àgbà àbí wọ́n ti pé kí wọ́n sọ pé òdodo ni ẹ̀yìn wá pé irọ́ni tó tí wọ́n ti dà àgàdà àlejò ẹ̀kọ́ àdúró yẹ ìrọ̀sọ̀. wọ́n á lè wọ́n àwọn ọ̀sán láyé nínú àwọn ọmọ tó pẹ́ ká tó lè fi ẹsẹ̀ rẹ̀ múlẹ̀ àbí ká rí látọ̀ wọn sọ àti ọ̀sán alá àtàlẹ́ àlẹ́ ká lè fi wá wá Ṣé ìbá tó wá láti ọ̀rọ̀ àwọn àtàkùn ní ìwà àwọn ọ̀sán láti kò sí inú kí àwọn abára lé ní ọ̀sán ṣe ẹ̀jẹ̀ bá wọn. So a láti fún kò sí àtọ́ sí àwọn àlùkò tààrà tí ó rán tó fi àwọn àlùmọ̀ rẹ lẹ̀ tó fi ọ̀tẹ̀dá rẹ lẹ̀ tí ò ti fi tí ò ti fi iṣẹ́ kan mẹ́lẹ̀ kan bẹ́ẹ̀ lẹ̀ tí wọ́n ti lágbẹ̀ẹ́. Àná ìṣàbáwọ̀ ọ̀sẹ̀ sọ láti sáwá jẹ́ àwọn tó jẹ́ pọ̀ ju àwọn ìlànà ìṣe ẹgbẹ́ àwọn àwọn tó jẹ́ bí àwọn tó ìdí àwọn ìṣe. náà wọ́n yọ pa náà wọ́n ti sáré tó gbàgbọ́ yìí gbogbo àwọn tó wá kú kọ́ fún un sára wọn sáré tó tẹ̀lé ẹgbẹ́ àwọn yóò ti láyé táwọn ti ti wọ́n ti máa ẹgbẹ́ àwọn èyí tó fi yà níbẹ̀ gẹ́gẹ́ bí ti àgbà àtọ̀kọ̀ àgbà ẹgbẹ́ àwọn ìṣòwò náà àwọn ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún àwọn tó tẹ̀lé ẹ̀yìn àgbà tó fi wá pé àwọn máa ń tẹ́tẹ̀ ìlú ìfẹ́ olùkọ́ ìfẹ́ ìlú ẹ̀dùn àgbà tó bá wọn yóò lọ sọ bá yẹn wọn máa tẹ́tẹ̀ ìlú òwe wọn náà ló kọ́ àti pé ọ̀rọ̀ lórí àti ìtàkì lóṣè ọ̀sẹ̀ náà ẹ̀ ń dé ọ̀rọ̀ òṣọ ìfọ̀sẹ̀ yẹn kan. àwọn akọ́kọ́ tó ní àwọn akọ́kọ́ tó ní mẹ́ta wọ́n mẹ́ta lọ́kàn ẹ̀dùn àgbà àwọn ọmọ ní ọmọ ọlọ́run ẹ̀dùn àgbà àwọn ọmọ ọlọ́run yóò ti rọrùn fún ẹ̀rọ tó kéde. ìwà tó bá jẹ́ ẹ̀kọ́ ní méjì pé àwọn ọmọ tí òrọ̀ láti àbíkẹ́ sílẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dùn àdúgbò wọn. kí ni bẹ́ẹ̀ ní sáà ń sọ ẹ̀kẹ́ bẹ́ẹ̀ ẹ̀dùn tó sára yìí bẹ́ẹ̀. ọlọ́sùn á lọ́wọ́ sáré lọ́wọ́ ẹ̀dùn àdúgbò. kí ni bẹ́ẹ̀ máa ronú pé ọlọ́run kó wà ní gbogbo àyè pẹ̀lú bàbá rẹ̀ tó wà wí ẹ̀ ṣe ìdáhùn kí ọlọ́run kọ́ wà lóko ayé ló tó ti jẹ́ ẹ̀kọ́ tuntun. Sàbẹ̀wò ọ̀rùn òun gẹ́gẹ́ fún ẹ̀ báyìí pẹ̀lú pápá rẹ̀ láti ẹ̀ ó wà lóko ayé àti àbẹ̀ ọ̀kan tuntun sọ̀rọ̀ rẹ̀ sọ̀rọ̀ rẹ̀ òun náà lè dáhùn ìtàkù. Sọ̀rọ̀ wà lọ́rùn níjẹ́ wọn náà àbáwọn tó kéde àwọn tẹ̀lé àwọn tẹ̀lé bẹ́ẹ̀. Sọ̀rọ̀ eléyìí sọ̀rọ̀ tó kí lórí ẹ̀ àlejò kan tí ọlọ́sùn máa ń lọ bàrà rà kí o gba àwọn àti wọ́n tẹ̀lé wọn àtúnlẹ̀ lẹ́ẹ̀kan náà wọn àwọn tí wọ́n máa ń tẹ̀ fún ọ lọ́wọ́ àwọn tó bá ẹ̀ bàbà àwọn tó rí bá tó rí bá. ẹnu máa ti wá ní ìdókòwò wa ni pé wọ́n rò pé àwọn ọ̀rọ̀ bá lè sára àwọn bá yẹn. rántí pé wọn máa kọ́ta ló wọn lọ sọ́dà tó wọ́ wọn láti ṣe ìhàlá wọn. wọn ò pa wọn ò sí láti lè lù àmọ́ àti wọn lójú ni. ibòmí oníbàárọ̀ bá rú ilé yìí. ọlọ́sùn máa ń wọ́n dáná sí yóò padà wáyé yóò wà pẹ̀lú padà ẹ̀dìbà yóò sì wà pẹ̀lú àwọn mùsùlùmí yóò já lọ pẹ̀lú àwọn mùsùlùmí tó ti padà wá kú yóò wà kú yóò sì wà pẹ̀lú òkú báyìí ẹ̀dìbà àwọn tó máa ń wọ́n tàbí gbé lọ ẹ̀dìbà bá lóbi kú àbí tó bá ní kò ní padà wáyé má ẹ̀yẹ omi omi ti kó ti tẹ̀lé ó ti tẹ̀lé ok wọn ẹlẹ́sìn ní ẹgbẹ́ kó oṣù ní iṣẹ́ ìjọba rẹ̀ pé iṣẹ́ bá ń fún àwọn ọlọ́pàá ẹ̀sìn ní lásìkò yìí ni wọ́n á gba owó oṣù níbẹ̀ ìjọba rẹ̀ tó pé kúrò ẹ̀ bá àwọn ìdílé tó oṣù ní ẹ̀sìn ọgbà ládá tó abẹ́tẹ̀ bá tẹ̀ wá gbowó rárá kọ́ tó tẹ̀ bá kọ́ ọmọ ẹlẹ́kọ̀ọ́ ẹ̀sìn bí tí àdúgbò àwọn ọ̀nà èèyàn kọ́ ọmọ láti wá ní báyìí tó tó wá lọ ní wọn mú owó kàmá ìwà tó mọ̀ gbà lórí ẹ̀ lọ́dọ̀ láti àkókò kọ́ ní ọ̀rọ̀ ọ̀sán àlọ́ ọ̀sán àmọ́báyé tó yàn kọ́ ọmọ láti wá ní tó yàn kọ́ ní àwọn tẹ́mi ẹ̀kọ́ àti ẹ̀kọ́ láti kọ́ mí kò tẹ́ ẹ̀ bá gba owó kéré yìí kò sọ̀rọ̀ gbogbo rẹ̀ ó lè bá wà bàyẹ̀ tó wájú pé bá ní rẹ̀ àní àpéyè ẹ̀ tòkó lọ́dọ́ lánàá pé òun ti torí tọ́lọ́ náà tòkó nígbà wọn ti kò ní dáadáa rẹ fún wájú ọ̀rọ̀ ìdásílẹ̀ náà tòní ẹ̀rọ alágbára láti owó jẹ̀ nọ́mbà kan kan owó dáa òun ló dáa jù ní àwọn apá àtàlà tí wọ́n lọ láti lẹ́yìn ìṣẹ́kọ̀ọ́ àtọ́lẹ́ alẹ́kọ̀ọ́sẹ̀mí wọ́n sọ láti sẹ̀mí wàṣọ̀wà tó wọ́n nígbà tí ṣe ń kọ́ ní dáná ní yunifásitì kan ní sàwọn gbàtúbẹ̀ sí kọ́ lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ lẹ́kọ̀ọ́ tó wọ́n gbàtàlá yìí sára ìṣe mú báyìí nínú àwọn ọmọ kéwù wọn àwọn ọmọ àti àwọn bísínẹ́sì bísínẹ́sì wọn ta gbóyè wọn fún bẹ́ẹ̀ ṣé kò wá ní kẹ́lẹ́ ẹ̀ máa bísínẹ́sì tó bá ti gbà á tó kó wọn wọn fi wọ bísínẹ́sì èyí tó bá nílẹ̀ nígbà tó yá bísínẹ́sì ẹ̀ padà wá fẹ̀ gbé alẹ́ pé wọ́n wá ní sọ́kùn ẹ̀ ta nígbà tí ẹ wá kọ̀ lára tó kúrò ná kó ti pé wọ́n tajà bẹ́ẹ̀ ọ̀sẹ̀ tó wọ́n lẹ̀ ṣé kò wá kọ́lẹ́ta ìjọba yáyà ìgbìkọ́ àwọn tó wá ní kápá ìjọba àwọn ẹ̀tọ́ sálárì àwọn láti torí àwọn àti àwọn ọmọ akọ̀mọlẹ́kọ̀ọ́ sọmọdé wọn akọ̀mọlẹ́kọ̀ọ́ pé ọkùnrin ẹ̀tọ́ sálárì ní ìgbà tó yẹ lọ. sọtẹ́ máa ti ní kí wọ́n fi jẹ ẹgbẹ́ àwọn tòkè òní ilé wọn gba alóògbé akọ ìlẹ́kọ̀ọ́ olú dáadé olú fi dára yẹn àwọn tí ìbálò náà ní oṣù ẹ̀kọ́ tó gbẹ tó àwọn ìṣèlú àti wájú àti àlùkò àti ìkànnì ẹ̀jọ̀ àti ìkànnì àbí ìwà tó dáa ẹ̀ máa ti ní ní ma fi àlùkò ayé ma bu àlùkò ayé tó ń bẹ ẹ̀hẹ́n kátó wá ní ìdá tó kọ̀ àlùkò ayé pé ẹ bá ká àlùkò ayé ẹ bá yẹ wáyé ẹ bá ká àlùkò ayé ẹ bá yẹ wáyé tó ń bẹ ọba kò àlẹ́ àlẹ́ náà. jáde ọkè sọ̀rọ̀ ní pé jáde ìdílé jáde àwọn tẹ̀lé jáde àwọn tẹ̀lé kò sí mẹ́rin sí àdáda rẹ̀ nítorí a àtàwọn ọ̀wọ́ ìjáde wọn káwọ́ tó kú sínú tó ìjáde wọn ìjáde dáhàwá ni wọ́n pè pé àwọn ìjáde dé àwọn ìjáde dáhàwá tó kéè òsì dáhàwá káàkiri wọn ní àlẹ́ ìsọ̀lá wà ní ìsọ̀lá àmọ́ kéè òsì dáhàwá yìí ó wà fún àwọn onímọ̀ ní àwọn onímọ̀ ní ó jáde tí wọ́n máa ti dáhàwá káàkiri yìí tó gbogbo èèyàn àtẹ̀sí wọn fẹ́ná àtẹ̀sí gbogbo èèyàn ẹ̀wà fúra jáde ìpè ẹ̀sìn dáhàwá lọ láti fọ́n ẹ̀sìn ẹni tó wọn ká lọ sí ìka ẹni tó ga jọ láyáyé tó ti di tó ti fẹ́ pé òun ní padà wọn ló ti yàwó ẹ̀yìn kọ̀ máa lẹ́yìn tó ilé ìlú bá dàbí ní ìsọ̀rọ̀ ọ̀dọ̀ ọ̀sán tó ẹlẹ́kẹ̀ẹ́jì òun náà pé ìjáde wọn jáde wọn jáde ní ìsìn wọ́n ti sọ àwọn wọ́n ti sọ ní wọ́n ti sọ àwọn ládàá kan máa ẹ̀dí bá tó yẹ pé wọ́n ti mú àwọn ọjọ́ kan pé ọjọ́ mẹ́ta wọ́n ti ṣe ẹ̀ẹ́dínlẹ́kọ̀ọ́ rẹ̀ ọjọ́ kan ni wọ́n ti láwọn ọjọ́ yẹn ìṣẹ̀lẹ̀ wọn fún alọ́ bá wọn káàkiri nígbà ẹ̀yẹ́ ti ẹ̀yẹ́ ti ẹ̀yẹ́ lọ́jọ́ mẹ́ta ẹ̀yẹ́ ti ẹ̀yẹ́ ti ẹ̀yẹ́ lọ́jọ́ kan ẹ̀yẹ́ ti ẹ̀yẹ́ ti báyìí ẹ̀yẹ́ sòkòkòrò àwọn ilé yìí ti kò sí nílà ìjáde dáhàwá táwọn ní ìjáde dáhàwá ẹni tó bá bẹ́ẹ̀ máa nà ní jáde kò ní gbogbo àtàwọn yóò mọ̀ kankan àwọn tó ti máa ń lọ nípa ẹ̀kọ́ wa ní wẹ́nà ẹ̀yọ̀ tẹ̀lé àwọn náà ń sọ nínú alákọ̀wé ẹ̀sìn tẹ̀jọba ẹ̀rí yóò bá ní bá ní ìwé ẹni báwo ni wọ́n yóò máa tẹ̀lé ọ̀gá àti náà ní wọ́n ti fi lẹ́yìn ẹ̀sìn ìdílé ìjáde àwọn ọ̀dọ́ fífi ẹni tì kò sí tó kàn nípa ọ̀rọ̀ àbídà àwọn àtìkẹ́ àtìláṣọ lọ́wọ́ àbídà òun náà ní pé àwọn kan àti ọ̀sán tó jẹ́ pé ó lè ti máa ń pè àti bèbè àwọn ẹ̀bọ tó máa dáhùn níbi àwọn ẹ̀bọ kò yẹ fẹ́ ní ìkọ̀ ìdájì nígbà àwọn ọ̀gá máa sọ sábàbí ẹni ti kíná tó ẹni ti ọdíjì ọyẹ tí yóò máa ní ìyàwó ẹni tí ọmọ òwúrọ̀ rẹ náà ìfẹ́ mi. so èyí owó owó ya pa ìlànà dáwà táwọn ìdíje wa ìlànà dáwà táwọn ìdíje wa ó máa ń ṣe kí ni tàwọn tí ìgbà ti dáwà fún yẹn tàwọn ìlànà kọ̀kọ́ tí kò mọ́lọ́ lọ́ka kó má bàa kàkí mẹ́fà kọ̀ máa tọ́bátí wàá fi lẹ́yìn tán òun náà lè dà máa pé bẹ́ẹ̀ ó fi lókè o á tẹ̀ mọ́ sọ̀rọ̀ wà dáadáa á tẹ̀ mọ́ bẹ́ẹ̀ wá parọ́ yóò bá jáde ní wà lálá tí ó bẹ̀ títà wo ìyẹn bá ti wá wó wà lálá tí kò tó wá lọ sí ìlànà ìdáná ẹni wà lálá ẹni kínu ti káwẹ̀ ti yọ kàkà ti lọ á ti tó bẹ̀ àmọ́ àwọn àti ṣe ti kàkà tó ṣe ẹbọ láwùjọ ìwé ẹbọ tó ṣe wí ó ti máa kó bẹ́ẹ̀ ti ṣe àwọn abẹ́fẹ́ àwọn adájá a ti sábà lá ẹ̀ wọ́n sọ̀rọ̀ nípa bá a ti máa ṣe a bá a ti ń eléyìí nínú nǹkan tí nínú alẹ́ abúlé ẹ̀dọ́gbọ̀ rẹ̀ nínú alẹ́ kú nínú alára ní nínú alára àwọn ẹ̀dọ́gbọ̀ rẹ̀ yẹn. wọ́n jẹ́ pé wọ́n jáde onímọ̀ jáde tó lọ́sẹ̀ àwọn ìjọba ọ̀sán àti ọ̀sán àlá tó pẹ̀lú ìjọba ọ̀sán fún mi. bí ẹ bá ti kápá lórí ẹ̀kọ́ lè mọ sáàpù mọ ti dáhùn káàkiri ẹ̀dí bá mi. àwọn ètò yóò kó àwọn ẹ̀dí bá mi nílùú Pakistan òun náà yẹ ẹyẹ títí ló ti dá lẹ ó sì lówó lálá lára ẹni náà ó lówó lálá lára ẹni báwo ló ti máa lálá báwo lára ẹni àti ti láwọn lára ẹni tó kéde sí báyìí òun náà lówó lára ẹni àti ìwà lọ́wọ́ wọn ti kó wọn jáde báwo ẹni báwo tó ìwé lẹ́yìn náà ti ó ti lówó lọ́wọ́ lára lára ẹni ilé náà ló pàtó lára ẹni ìwò lára lára ẹni àti ìwà lọ́wọ́ wọn ti ní tẹ̀lẹ́tẹ̀ tẹ̀lẹ́tẹ̀ mi òní pé àwọn tẹ̀sí tẹ̀ fáájú náà àwọn tí àwọn sufi náà bẹ̀rẹ̀ ara wọn tẹ̀sí sufi ni òun sufi bẹ̀rẹ̀ ara wọn nítorí pé ní Pakistan ṣe àtúntì ìpìlẹ̀ wọn tó bá gbọ́ ọwọ́ tẹ̀sí májọ́ fáyọ̀ tẹ̀sí wọn a máa ṣe léyà wọn ṣe léyà yóò wọ yóò gba àríkọ ọ̀nìyà yóò gba àríkọ àtàkàdíyà yóò gba àríkọ ọ̀dàṣíyà yóò gba àríkọ ìlú pẹ̀lú sùúrù níyà àwọn tòun bẹ́ẹ̀ àwọn náà ti láwọn àgbáàrò ni wọn ni wọn táwọn náà máa ń ṣe pẹ̀lú àwọn tó tó kí ọ̀rọ̀ òun náà pé ìjọ ìjọba àtàbí òṣìṣẹ́ ìjọba àwọn ọ̀gá náà ti nana sínú àti ìjọba àwọn náà lọ́wọ́ ìlú àdáyà rẹ̀ àmọ́ gbogbo eléyìí àwọn ìlú láwùjọ gbogbo yẹn náà tẹ̀lé tẹ̀lé ẹ̀dùbà mi tó wọn kẹ̀lé tẹ̀lé tó tó wọn wá ẹ̀dùbà mi tó mi tó wọn kẹ̀lé tẹ̀lé tó tó wọn wá ẹ̀dùbà mi tó wọn wá ẹ̀dùbà mi tó wọn tó wọn wá ẹ̀dùbà mi tó wọn kẹ̀lé tẹ̀lé tó tó wọn èyí máa tó lẹ́yìn nígbà tí ó ní bí wọ́n sọ pé a ẹ̀yìn tẹ̀sí yìí dá ẹ̀rọ ìlú tẹ̀sí yìí tẹ̀ ẹ̀yìn já tẹ̀sí yìí wọ́n ti lórí túbí wọ̀ àwọn tẹ̀sí yìí náà ti tún bí bẹ́ẹ̀ nínú wọn ní ìyá náà gbogbo ìgbàgbọ́ náà ní òṣèlú àwọn ẹ̀sọ́ ó yàtọ̀ sí àwọn kéde ní ìbáwí ti sún àlọ́sọ̀ wà lọ́sọ̀lá tí wọ́n ti sún náà yóò wà kẹ́kọ̀ọ́ ní ma wá kẹ́kọ̀ọ́ lọ nípa ìlànà ìṣẹ̀lá rẹ̀ tó wájú wá kẹ́kọ̀ọ́ ó ma wá lò tẹ́kọ̀ọ́ bá wá yẹn dáadáa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún ó tẹ̀lé àwọn ọmọ ìlọ sílẹ̀ ó máa fi lọ sórí ìtẹ̀mí ìmọ̀ ìmọ̀ yẹn wọn kẹ́ ṣe lọ́wọ́ sọ̀rọ̀ àlọ́ wọ̀dàlá tí a bá ti lo ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún wọlé wọ́n á ti ta ṣe ìtàwé ìdájà lẹ́yìn wọ́n á lọ ta fún yà àwọn á tó lo yorùbá ti dá lẹ́yìn káyì ẹ̀ ń tó lọ́wọ́ ká fún ẹni tó bá yà gẹ́ tó bá wàá ti tó bá wàá yẹ ọkọ pépé ìmọ̀ náà tí a ti tẹ̀ fún ọ̀rẹ́ òsì bá mi ọ̀gbọ́n wọ̀dàlá àlọ́ ìdájọ́ àfihàn na ìbéèrè kan béèrè wọ́n ní ìdájọ́ àkíkọ́ níyà àkíkọ́ òun náà ń dá àkíkọ́ ní ìkómà ní ìdájọ́ rẹ̀ tó ìdájọ́ ìkómà ń tún àlẹ́ ìkómà lọ́wọ́ sọ́dọ̀ sọ́nà tó ń mọ̀ àgbàlá sọ́nà tó kápá rẹ̀ tòbó láti wá máa ń pé èrò wọn ní ilé tòbí àti máa ń pé ìkó àkíkọ́ òun náà ń dá àkíkọ́ lọ́wọ́ sọ́dọ̀ sọ́dọ̀ ìkómà pé tọ́ àgbàlá yìí wà fún wa láti fi láti fi láti fi fi sàrà méjì tù níbẹ̀ tí òun tó yẹ bẹ́ẹ̀ kó fi sàrà méjì tù bẹ́ẹ̀. ìgbàlá yìí wà fún wa ní alákàtà ẹ̀yìn ó dáná ẹ̀yìn ó péyà ẹ̀yìn kó tiẹ̀ wọ́n á ká ìjàlá ní bá gbé káwá jẹ òsì ìgbàlá tó gbé wọn. lórí àti àti sọ̀rọ̀ àwọn ọ̀dọ́ ó tẹ̀sí wá pa ẹ̀dùn àti òkú wá pa pé báyìí lẹ́yìn nínú àwọn nǹkan ẹran tó bá ti ní apá á sì rí láti máa ń ṣe àwọn nǹkan nílẹ̀ àwọn akọ̀nà lóyà náà ní ẹ̀dúrà rẹ̀ tí bá kọ̀nà lóyà tí bá ti má ti má ti àwọn ìwà jẹ́ ìṣẹ̀lẹ̀ tó tó ti bẹ̀rẹ̀ bẹ́ẹ̀ ẹ̀dúrà rẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ náà ti àti ẹran àti òtí wà bẹ́ẹ̀ tó àwọn afa kan ń bọ́ tàbí àkókò láàárọ̀ àti àkókò lágbàdàgbà kò sí lè wọ́n ti sọ kéde orúkọ ọmọ mi ní wọ́n ti sọ pé àwọn olùkọ́ tó mọ lẹ́yìn ẹ̀fọ́ àwọn olùkọ́ tó mọ lẹ́yìn ẹ̀fọ́ ti fẹ́ra ẹ̀fọ́ àdúgbọ́mọ ẹ̀dáná àwọn tẹ̀fọ́ àyìnbá ti gbé lọ agbègbè ẹ̀wọ́ wọ́n ti sá òkàlì àárín sábò ìyá tó fẹ́ ra ló ti àbá rẹ̀ ní ẹ̀sìn máa yà lé yàrá bàbá tó yẹ tó náà pa ó ti wá sí ètò ìgbàjà mi yá báyìí náà máa lọ sí ọ̀la bàbá wọn tó ń tẹ̀lé ní ìgbà gbèdó pé àwọn sáyẹ́dá ẹ̀ ti wá láwọn ẹ̀ tó kúnlẹ̀ ọdún tuntun ìgbọ́ngbọ́ àtàkọ́ ẹ̀ bá ti bá ti bá ó ti wá láwọn ọmọ ẹ̀ lọ́kà sí ní wọ́n kà jẹ́ náà lóko ẹ̀ tó wá sí ẹ̀jọ́ àwọn tó ń pè é sí ètò ìgbàjà wọn sáyẹ́dá wa bẹ́ẹ̀ wọ́n ti fa àwọn olówó ní ká ló pè yóò lè fi táwùjọ amẹ́sì àwọn àwọn olówó tá a pè tó ní jẹun á kó fún wa á lọ rántí yóò wá jẹ yóò wá jẹ yóò kú ẹ máa lọ sí fún Thank you. Nah, nah, jadi sampai di apa-apa, apa-apa, kí ọmọ yà wà lọ́sí sùn bẹ́ẹ̀ mọ̀ wọ́n lálàáfíà bẹ́ẹ̀ tó wà wà ní ìrètí ìdílé bẹ̀ kan òṣì lè fọ́ ọmọ àgbàdo kó wà ní ẹgbẹ́ parí fún ọmọ ìtọ́jú ní ìgbà tẹ̀lé fún ọmọ yóò sì so ẹ̀sìn sáà ní sọ̀lá wà lọ́sọ̀lá fún káàkiri ó ka àwọn nǹkan bíi oríṣi mẹ́ta kápá nínú kápá ẹ̀ma ájẹ̀kẹ́ ní ká sọ lọ́wọ́ so ìdí ọ̀rọ̀ mi láti ṣe ó náà ní ṣe ó náà ṣe àárín ipá látara fún ti àwọn àmàlẹ́ yìí kù sísọ ló kọ́ ní òní ti ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ tó sọ lọ́wọ́ yàrá bí bẹ́ẹ̀ á sì ti sọ lọ́wọ́ àti ẹ̀sẹ̀ tó fẹ́ra ní òkè pé o ti ní ọjọ́ kan yìí. bọ̀dà àwọn onímọ̀ àti kó yọ wá pé tó wá jẹ́ pé kò wá rọrùn fún yà ìwà ní àkókò yẹn bóyá kò tẹ̀ sí owó náà ní ìgbà tó ti ní kí ìwọ bí ẹ̀dùn kí ìwà lágbára jọ́ lè fi tó ní ẹgbẹ́ òun ìwà jọ́ lè fi tẹ̀lé ìgbà tó ti ní kí ìwọ bóyá kò lágbára òwúrò tó fi rẹ̀ rà kí ìwà tó lágbára jẹ ẹjọ́ mi tó tẹ̀ tí wọ́n bá lágbára nígbà yẹn tó ti pàtó àti pàtó wá ní agbára. Bọ̀dẹ̀ fúnra ìta ní àwùjọ wa pé agbára táwọn yẹn wò agbára pé bóyá láti dáná láti fi irun òkú náà ní kúkẹ́ mọ́. Èyí ti fi agbára tó ti fi tẹ́lẹ̀ mi ò ní ní pé tó ti tàwọn tó fi rẹ̀ ló kàpá. Ìgbà tó ti yẹn lágbára sí òun náà ní pé kéèyàn kàpá yẹn ó ti àánú sílẹ̀ ní ọjọ́ kejì tó ó dáa kí ẹlòmíì ti àwọn àgbàlagbà ni ó tẹ̀lé wọn kó wáyá wọn wá dá wọn jọ wọn làwọn ti pẹ̀lú àwọn láti dára fún ìdára máa láwọn fún wa wọn lè ta bá nípa ẹ̀ òṣìṣẹ́ wọn ń wá òun àti ìdí bá fi káwọn gbé ewu káwọn pẹ̀pẹ́ káwọn forí káwọn forí tó àlẹ́yìn túnà náà ti bá wa túnà náà ti bá wa ti kó rọrùn náà ọ̀gá ìkókó ni a bá wa pé túnà sí láì kọ́kùnrin ìtó dáa ju pé òun ẹ̀rọ méjì lórí kọ́mí ìgbà lórí olódàá